What do you do? Artist radio, Mama. How many bag? Five bags. What is your name? Brian. Brian, what? Ibrahim Say the Dog. Say? Say the Dog. You are from which state? I'm not from Yoruba. I'm from Kogi. I'm not from Sierra Leone. Okay, your papa not from Sierra Leone? My mama from Kogi. Ikodu. You uncle? Ayuba Adewale Sulaiman. What do you do? I teach cement. How many bags? Ten. From where? From society àti iṣẹ́ ní kí ní ìlú ni. ní ọ̀rẹ́yọ̀. ọ̀rẹ́yọ̀ ìlú wo níbo ni. ọ̀rẹ́yọ̀ ní ìdàlájì. ṣé ní ìlú state wo ni. Lagos state. ní kòròdú àbíbo. kí ló so kí ni ó lè kí ni wọ́n máa ṣe fólè. a máa lù. a máa lù ó yá ìwọ sọ fóun pé o lè ní fọ́ etí ẹ pé o lè ò dá give am you two, stop am say thief no good yeah like this slap am again yes you too slap am slap am give am better one say thief no good say thief no good are you mad. Say thief no good. Hey! Oh. stop and say thief no good. Oh yeah, you too. God polish. you. Tell thief no good. Hey! Eh, Says the shout. Say thief no good. Come like this. Yeah, I want you to give Double snap. Give am two. You give am two for the last time. Set fifth no good. Come on, Jan. Oya, oh, if you give am your own two. Set fifth no good. Another one. Uh-huh. Kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ṣé rí ìwà ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ yín? Ẹ jẹ́ kí ìlú yẹn wú èèyàn. Ẹ jẹ́ kí ìlú yẹn wúyàn lórí láti wá èmi máa ń sọ pé bí n bá kú kọ́ sinmi síbí mi ì fẹ́ máa gbọ́ ilé làbò sí mi oko honestly kìdẹ́ ń ṣe nítorí ìjọba mo sọ fún pé ẹ̀yin ni problem ara yín pàápàá ẹ̀yin yorùbá ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ máa ń treat ara yín bí ẹranko téèyàn bá jalè mi ì sọ pé olè da ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ti jalè ṣó mì wípé ká ostracize wọn ṣó mì wípé ẹni tó jalè léni kò lè wúlò mọ́ lọ́la ní ìlú yìí nǹkan tó dẹ̀ fà tẹ ṣe ń treat ara yín bẹ́ẹ̀ ni wípé ẹ ẹ̀ láàánú ara yín ẹ̀ ń wora yín bíi ẹranko ẹ ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ ẹ̀ nífẹ̀ẹ́ ara yín inú yín ò dùn sára yín àánú ara yín kò sí àánú lójú yín mọ́ ah! ẹ jẹ́ kí ìlú yẹn kó wùyàn gbé mo sọ fún yín pé nílùú yìí tó bá mú olè nílùú yìí wọn kì í lu olè wọ́n máa yàn olè sọ́wọ́ ọlọ́pàá ni kọ́lọ́pàá tó dẹ̀ lè ṣèdájọ́ ni wọ́n máa tọpinpin kí ló mu tó fi jalè kí ló ń wá kí ni nǹkan tó ṣẹlẹ̀ báwo ló ṣe fà á nígbà tẹ́ mú àwọn èèyàn ẹ ti kó àǹkà sí wọn lọ́wọ́ ẹ̀rẹ́dì ẹni wọ́n jí cement gbogbo èèyàn ló mọ̀ wípé ìlú le mi ò sọ pé justification wà tó fi jí cement ókè wọ́n ti jí ẹ̀dẹ̀ ti mú wọn kí wá ló dé tẹ́tù ní kó máa gbá etí ara wọn meanwhile ẹ̀ ti bẹ̀rẹ̀ ìdájọ́ wọn o ẹ ẹ tí bẹ̀rẹ̀ sí ní ṣèdájọ́ wọn ẹ tí mọ̀ bóyá ẹ ṣì máa fún wọn sẹ́wọ̀n o kí ló dé tẹ fi ń ṣe jungle justice kí ló dé tẹ fi ní kọ́ máa gbá etí ara wọn ẹ ẹ wo implication nǹkan tó wà nídìí nǹkan tẹ ní kọ́ máa ṣe síra wọn òkè wọn ti jalè wọn lọ sẹ́wọ̀n tó bá kúrò lẹ́wọ̀n ẹ fi pé wọn ò lè ever wúlò mọ́ ní society ẹ ẹ ní think of wípé téèyàn bá ṣe nǹkan ẹ lè rehabilitate wọn ẹ ẹ ní think wípé CBT wà cognitive behavioral therapy tí ẹ lè lò fún wọn ẹ ní ronú wípé psychotherapy wà tẹ́ ẹ lè lò fún wọn ẹ ti believe pé tó bá ti ṣe nǹkan tí ò da ẹ máa write wọn off completely wọn ò lè wúlò mọ́ láwùjọ ẹ kó àǹkàn síyàn lọ́wọ́ kò wà iná fún yín ẹ tún ní kí wọ́n máa gbá etí ara wọn ó lè jẹ́ àwọn ọlọ́pàá ló ẹ jọ nígbà tí ọlọ́pàá mi mọ̀ bóyá ọlọ́pàá ló ń ṣe òfin yìí o torí mọ̀ pé ọlọ́pàá ló ń lo àǹkàn tígbà tí ọlọ́pàá bá ń sọrú eléyìí tí ọlọ́pàá ń wùwà ẹranko báwo wá ní individual torí pé ṣó yẹ kírú eléyìí máa ṣẹlẹ̀ ẹ gbé wá sórí Facebook ẹ rò bí everybody ló máa jí amukú mẹ́kọ tó máa rí tó máa applaud yín tó máa ní káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ẹ pé everybody ló máa sùn tó máa dorí síbi tí ẹ̀yin dorí sí tó máa fi pé ẹ ṣe nǹkan tó dáa àwọn ẹni tó sọ wípé káwọn pípù máa fọ etí ara wọn òun gò yàtọ̀ sólórí burúkú sólè òun go yàtọ̀ sí olè òun go tó bá jẹ́ ọlọ́pàá ó yẹ kí wọ́n gba aṣọ ọlọ́run ẹ̀ mi ò establish bóyá ọlọ́pàá ni o but mo fi pé ọlọ́pàá ló ń lo ankle ọlọ́pàá ló máa ankle èèyàn so mi ò bọ mi ò fi pé individual lè fi ankle síyàn lọ́wọ́ mo fi pé ọlọ́pàá ni but ṣé training tí wọ́n fún àwọn ọlọ́pàá nìyẹn ṣé ọlọ́pàá ìlú yìí lè ṣe even ọlọ́pàá ìlú yìí kò ní mú kò ní mú wọn pọ̀ bẹ́ẹ̀ yẹn torí pé ó fi pé wọ́n lè ṣera wọn léṣe káwọn méjèèjì sọ pé ó fẹ́ commit suicide ọlọ́pàá ìlú yìí bí ẹyọ kan máa bí abitú tó wọ̀ ni kò ní jẹ́ kí wọ́n tiẹ̀ ní ara wọn ẹni kan máa fọ́ etí ara wọn ẹ̀dẹ̀ gbé wá sórí Facebook ẹ̀dẹ̀ gbé wáyé pé ẹranko ni yín tẹ̀ ń tìrìtì àwọn èèyàn yín bí ẹranko ẹ̀dẹ̀ fẹ́ kí inú àwa tá a wà ní bíbá ikọ́ máa dùn láti wálé ah! ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ bìlíf pé ohun rere kan lè ti Násárẹ́tì ẹ̀yin èèyàn ẹ̀yin ara yín jáde ẹ eh, believe pé ẹni tó jalè lénìí ó lè di ẹni tó jẹ́ wípé kò tiẹ̀ lè kò tiẹ̀ lè stand nǹkan tí ò dá lọ́la eh, believe in rehabilitation eh, believe in therapy eh, believe in psychotherapy gbogbo yín wèrè ẹ kàn hùwà wèrè ìwà orí burúkú ìwà jákújákú you can imagine èèyàn jalè ẹ̀dẹ̀ ti mú ẹ̀dẹ̀ tún carry loans ẹ̀dẹ̀ tún sọ wípé kó máa fọ́ etí ara wọn kí ni because kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí ni nǹkan tẹ̀ ń try láti achieve kí ni nǹkan tẹ̀ ń try láti ṣe by doing this kí lẹ ń try láti ṣe ah, mi ò lè stand ẹ̀yin kan mọ́ nílùú yẹn I can't stand you mi ò lè stand yín mọ́ because ìwà tẹ́ ẹ̀ ń wù ẹ̀ ń wù wà bí ọ̀pọ̀lọpọ̀ yín wù wà bí ẹni tó jáde láti inú zoo ẹ wùwà bí igbé ni pé inú yín ni ṣètò ní gbé ìlú ìtẹ̀yàn bá jalè even débi pé téèyàn bá kọ mí nǹkan tí ò yẹ tó bẹ́ẹ̀ àwọn tó ń tó ń gúnyàn anything nílùú yìí wọ́n á kọ́kọ́ lọ wo ọpọlọ ẹ̀ mo léèyàn kan tó sọ fún mi wípé ẹni tí mò ń coordinate care ẹ̀ nínú wọn tán ni ó ń béèrè owó lọ́wọ́ èèyàn wọ́n dẹ̀ máa suggest fún ẹ wípé kí ló fẹ́ fowó ṣe ṣé bí ń pa ẹni ṣé onídìí oúnjẹ ni wọ́n dẹ̀ sáré pè mí pé wọ́n ní kan náà àwọn kinní mi pé ó ń béèrè owó o pé ṣé mi ò support ẹ̀ dáadáa ẹsẹ̀kẹsẹ̀ ni mo pè é ẹsẹ̀kẹsẹ̀ àwọn èèyàn kọtẹ tó get to me. àwọn èèyàn ti ń forí gbárí láti help ẹ pé kí ló ní ìdówó fún ṣé ó ní ìdóúnjẹ ni wọ́n ti ń sáré pé kó wá gba food voucher wọ́n ti ní kó wá gba food eh, voucher tó máa fi lọ gbé oúnjẹ nínú ban nínú food ban ọ̀ntì gba tí mo pè tó nínú òun ò nídìí oúnjẹ òun owó lòun ni tó bá ní téèyàn kan bá nídìí owó wọn máa béèrè pé kí ni tó ń gba benefit báwo ni government ṣe lè support ẹ báwo ni individual ṣe lè support ẹ ẹ̀yin tí ìjọba ṣèjọba ló ní kẹ ṣe lè kẹ máa ní kọ máa fọ etí ara wọn alẹ́ ti ya wèrè a ní ọ̀pọ̀lọpọ̀ yín ó yẹ kí wọ́n lọ dà yín sí ó yẹ kẹ kọ́ lọ kọ́ lọ ṣe ẹ need intervention ẹ need mental health assessment àwọn ọlọ́pàá tó mú àwọn pípì tó ní kó máa fọ etí ara wọn ibi tí ìjọba ti máa bí mi ló yẹ kó fà wọ́n jáde you don't treat human being like this irrespective of nǹkan tí wọ́n bá ṣe and take laws into your hand èdè sọ pé ìlú ò dá ìlú ò dá ọ̀pọ̀lọpọ̀ yín máa take laws into your hand ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa carry out jungle justice ọ̀pọ̀lọpọ̀ yín òfin tí ẹ ẹ níka òfin ẹ máa dájọ́ fún ẹni tí ẹ ò lẹ́tọ̀ọ́ láti dájọ́ fún ẹ máa ní ìjọba ọ̀dà ẹ kúkú ẹ kúkú kíjọba kúkú kúrò lórí ilẹ̀ nàìjíríà kí individual akẹ́kù máa rọ̀ nílùú yín bó ṣe wù yín ẹ kúkú máa rọ̀ nílùú yín bó ṣe wù yín torí ẹ ń bí ẹbẹ ni wípé kò tiẹ̀ síjọba lórí yín ẹ̀yin imagine ọlọ́pàá because ọlọ́pàá ló wá mo assume pé ọlọ́pàá nítorí ọlọ́pàá ló wá ń cover àwọn èèyàn ẹ dẹ̀ ní kó máa fọ́ ara wọn létí yes wọ́n jalè kò dáa bọ̀ ṣé ẹ̀yin ni ṣé fọ́fọ́ra wọn létí yẹn ṣé tẹ bá ti ní kọ́ fọ́ra wọn létí ṣé máa tú wọn lẹ́ẹ̀kan máa lọ àbí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yà ẹ̀kọ́ fẹ́ jẹ́ kí wọ́n kúná kẹ́ ẹ tó dájọ́ fún wọn because ẹ ti believe pé tẹ bá dájọ́ fún wọn wọn ò lè ṣe rere mọ́ ọlọ́run mo sọ fún yín pé tí ọlọ́run gangan bá dé wá govern yín nílùú yẹn tó bá wá di president yín ẹ máa frustrate ẹ lè jẹ́ kó ṣèjọba dáadáa torí ẹ̀yin ṣetán gangan ló ń gbénu yín ṣé lèyí da ìjọba àbí anybody ẹ bá wa wá nǹkan ṣe sí eléyìí bóyá kọ́ tiẹ̀ wá regulate kó jẹ́ pé ó ní ojú nǹkan tẹ́ máa máa gbé wá sí because eléyìí ń tàbùkù bọ bọ nàìjíríà tẹ bá rò bóyá ẹ fi show of shame leléyìí pé ẹ lẹ́tò ẹ ní organization ẹ ní nǹkan kan nǹkan tó mì nìyẹn ìjọ wo lẹ ti rí òyìnbó kó múyàn ní títì kó wá gbé wá bí kó máa ṣe ẹlẹ́yà òṣì tẹ̀yìn tẹ̀yìn ṣe tẹ̀rù pé ẹ̀ ń ṣe nǹkan yìí please aláìnífẹ̀ẹ́ ara yín